is it dry getting dry ṣé ó ti ń gbẹ ni ó ti ń gbẹ ṣé kò tí ì jóná ó yá pa. you are welcome back mi ò tiẹ̀ mọ̀ bóyá flag ẹ̀ that's the headache i don't care as many as wọ́n wá ṣe flag ẹ̀ a máa bẹ̀rẹ̀ again èyí tí mo ti ṣe yẹn gan-an ọ̀rọ̀ òun náà ni gbé sórí social media. orí ọmọ àtàkọ́rọ́ wọnú àdùbà ṣe ìkọ owó tó kó má wà kéèyàn wà kó má fẹ́ progress anybody wọ́n dùn mí jìbìtì wọ́n gbalẹ̀ mi àbí iṣẹ́ ẹ̀ gbalẹ̀ mi iṣẹ́ wà gàjí ẹ̀ gbalẹ̀ mi mo lè ti ní mo dárí jẹ́ everybody kéèyàn tó fẹ́ ṣe bí sẹ́ wọn ò ní fẹ́ wọ́n máa sọ fún yàn kò bá yẹ sọ̀rọ̀ mi ò ní yà á ẹ̀yin náà àwọn ọmọ barista tó gbà yín ṣe tó ṣe yín dáadáa ẹ ṣe kó wọn mọ́ra ilé yín ilé barista kan náà lè máa wò freely yẹn ṣé anybody lè wọlé yín anyhow you don't want people to have peace of mind ọ̀rọ̀ yẹ́wé mò ń sọ yẹ́wé pẹ̀lẹ́ tiẹ̀ o ṣòtìrì sì ọ̀rọ̀ ọgbà ọ̀rọ̀ àgbà tí ọba ṣe lóòrọ̀ àṣẹ lọ́jọ́ alẹ́ mo ti ní pé mo sọ̀rọ̀ fún yín pẹ̀tìrì ṣọ́dẹ̀ sí yé yín ṣó yé yín nígbà tí mo sọ pé ńgbà yẹn tí mo sọ pé ẹ lọ bẹ ṣe lọ sí nàìjíríà ẹ ti ń lọ wọn ti lọ wọn máa ní pé ọ ní tó ti ṣe wá rí tọ́ máa tọ̀ níjà tó máa ní wọn wá gbé kẹsẹ̀ lẹ́yìn lọ́wọ́ ẹ̀rọ lágbájá tó gbọ́ kúkú ojó tó bọ́ sẹ́yìn kùlé o tó dominú agbádánú o ọ̀rọ̀ rẹ o ẹ dákun ẹgbẹ́ e yẹn wo aláàjì kí ló tẹ máa ń ṣèkà náà tẹ bá wá ń ṣèkà tí gbogbo ẹ bá dàrú ẹ máa rẹ́rìn mo ṣe ń fa kinní nínú ilé ṣẹlẹ̀ àwọn àǹfà tó ń bá yín tó ń wá ń fa nǹkan nínú ilé yín terrorist ni wọ́n terrorist gbogbo àǹfà tó ń fa nǹkan nínú ilé terrorist ni wọ́n because wọn bá yín sòótọ́ ọ̀rọ̀ wọn bá yín sòótọ́ they are wicked àfáà jà nọ́mọ̀ àwọn àfáà jẹ̀láìlà àbí jẹ̀nábì àbí kí náà ló ń jẹ́ àwọn àfáà jánà bí jálàbí òkè jálàbí àfáà jà nọ́mọ̀ àwọn àfáà tó ń bá yín fagini wọn bá yín sòótọ́ ọ̀rọ̀ téèyàn bá súnmọ́ ṣẹ́rí mi sìn mi ò súnmọ́ pásọ̀ kankan yàtọ̀ sí ọlọ́run mi and uh, the word of God wo ṣe ti rí bọ́tò ojú pali tó pálí ni mò ń ka ojú pálí tó ni mò ń ka ọ̀rọ̀ ọlọ́run ó mi mo de sumo. Ejo o mo fẹ́ bèrè lọ́wọ́ yín wa ẹ wà ń bẹ̀rẹ̀ lọ́jọ́ da ṣẹ̀dá ayé ni ṣé ẹ rí mi náà da sọ̀rọ̀ barisa leni wọ́n máa ní kí ló kàn mí bẹ́ẹ̀ ní tó kàn yín fi ń dá sọ̀rọ̀ kẹ́ máa fi ní wọ̀n ẹ̀yin dẹ̀ ní ẹ̀yin lẹ́ máa polè wájà lẹ́ máa polóko wá mu lẹ́ máa ní kọ́másì mọ́mi ẹ̀yin náà lẹ́ máa tún sọ fún wọn kí má kí wọ́n máa pè wọ́n kọ́másì mi ò pé anybody mi ò jẹ́ anybody lówó mo ti ṣiṣẹ́ lákọ̀ọ́kọ́ mo lọ́kọ tàkọ́kọ́ mo fi sìn wọ́n láti kékeré mo sìn wọ́n nílùú òyìnbó àti tí gbogbo àwọn ẹbí mi bá àbí ẹ̀wọ̀n náà máa wà kò ní dáa fẹ́ bí wèrè kò ní dáa fọ́ lórí burúkú tẹ́nibọ̀dì bá tún pè tó bá ní kó pè mí tẹ́ tún pè gbogbo yẹn máa sọmọ mi gbogbo ẹ̀ tó bá tún ní kó play game pẹ̀lú mi ẹ ti rí ẹ̀wẹ̀ ọdún yìí ó ti lọ o ẹ ní rí tọdún tó ń bọ̀ lágbára Elédùmarè gbogbo ẹni tó bá pè tó bá fún ní owó pé kó dààmú mi àbí tó bá fún lówó pé kó lọ speak against mi gbogbo yín pátá ṣé rí èmi ò ní lè sọ̀rọ̀ lórí mo máa sọ̀rọ̀ lórí social media báyìí o bọ̀tà mtm ọmọ ọ̀rọ̀ tèmi sẹ́ẹ̀ àní bàbá yàtọ̀ ni èèyàn gbalé lọ́wọ́ mi wọ́n ní kó máa sanwó kéékèèké simply because wọ́n fẹ́ kó jọ sí mi lọ́wọ́ you are wicked. pure wicked ò fún mi lówó ọjọ́ tí mo ti pariwo lórí social media yìí àbẹ tó bá ṣe nǹkan kan tán tó bá ní ẹ ọjọ́ tí ẹ sọ fún mi pé kí n pe àwọn kan kan kan wá kí n bóyá mo lẹ́nìkan nàìjà kí n wá pe àwọn èèyàn jáde kán bá mi máa dáwó fún èèyàn mi ní mi ò lẹ́nìbọ̀dì mo sọ fún yín mo ní mi ò ní mo dẹ̀ rí àǹtí kẹ́mi ẹ̀ lẹ́nu ẹ̀ máa dẹ̀ ṣe mo dẹ̀ pé àǹtí kẹ́mi mo dẹ̀ gbé àǹtí kẹ́mi olúlọ́yọ̀ yẹn mo gbé wọn sórí bí because èmi náà need help ẹ̀pù mélòó lèmi ti nígbà tí màá máa pèrò fẹ́nìkan fẹ́nìkan kó nídìí kínní ẹ̀dẹ̀ ń dàgbọ̀n kan rú ẹ̀ wíkẹ́ẹ̀d ṣe ti gbọ́ ṣe mọ̀ pé ẹni agídí ẹni agbára alágídí lọ lágbára alágbára òdo ni wọ́n bí mi sẹ́ ẹ̀ ìkàlẹ́ ni wọ́n bí mi bàbá mi ti kú tòótọ́ ṣùgbọ́n ọlọ́run tó dá mi sáyé kò tí ì kú ó ń bẹ láàyè mi ò ní ẹbí tòótọ́ mo dẹ̀ lẹ́bí gan ọlọ́run wò ó ṣe máa bí ẹlẹ́bí dàrú ẹni yóò ní dà lájì ẹ̀yin yín kò lè dá ojú yín ti dá o ẹ ṣe ni kò tiẹ̀ dá gan bẹ́ẹ̀ ṣe ń wà lọ yìí bẹ́ẹ̀ ṣe ṣe yìí ẹ̀yin yín ò lè dá ẹ dẹ̀ fẹ́ ja ayé yẹn kò kàn yín nǹkan tí ọmọ bá fèsì nígbà tẹ́ bá lọ ìwà burúkú lẹ̀ ń ẹ dẹ̀ ń kúrò ẹ máa ṣe bíi pé ẹ mọ̀ kankan èmi mọ̀ bórí social media rí pé mo dákẹ́ sí i ní ìsọ̀rọ̀ kí ló dé tí ṣèmú wọn ti parí ìjà àbíkẹ́ àti iye ewé ṣèmú wọn ti parí ìjà ńgbà tọ́rọ̀ kó tó di pé ẹ tún pè wọ́n sí nàìjíríà pé kán lọ parí pé ẹ fẹ́ pè wọ́n pọ̀ kí ni wọ́n tún wá kí lẹ ẹnjìníà sínú iye ewé tó sùn bẹ̀rẹ̀ pẹ̀lú àbíkẹ́ because nígbà tẹ bá ti bọ́ obìnrin sùn obìnrin yóò ní ní ìsinmi fún bí ọdún mélòó kan ètùtù ni kò gbúdọ̀ sinmi ẹ bá àbíkẹ́ sùn nàìjíríà kò ní sinmi ìbọ̀tá màrẹ́pọ̀ ń jayé mẹ́rẹ́dá di ẹ á máa káàkiri àbíkẹ́ jẹ́ kó rí ẹ pé tó bá fẹ́ ṣe ìyá àwọn ọmọ ẹ wọ́n kàn pa ẹ́ dànù ó máa rí pé ó léèyàn ó lẹ́nìbọ̀dì gbàgbé òsì ìjẹ̀bú yín náà lẹ́ máa ń pòwe pé wẹ́ẹ̀ nira rẹ̀ wẹ́sẹ̀ pé wọ́n léèyàn ò ń gbọ́ i'm sorry for you ò ń gbọ́ i'm sorry the truth is bitter o i'm sorry for you kọ́ máa fún yín tọ́kì kẹ́ bá yẹ ń jẹ́ nítorí nǹkan tẹ́ fẹ́ jẹ ẹ ti bà nǹkan tẹ́ fẹ́ jẹ jẹ táǹgọ̀ wọn ò fún mi lówó wọ́n ní má ṣe pé mo pe ní má fi bá yé gbogbo àwọn tó ní ìdárúkọ aláàjì o ṣùgbọ́n pé aláàjì pé níta aláàjì ṣe mo mọ̀ ọlọ́run èèyàn kì í ní kí lọ́kọ kó má mọ èso ẹ̀ ọlọ́run gbọ́ kò sí ìyálà ìyàbá anybody tán lè ní kó fún lóko ṣọ́tọ̀ pèmí mo kàn ń wòran ni pásítọ̀ tó bá lóun fẹ́ ṣe èpè ọlọ́run á kọ̀ tó bá dáwọ́lé iṣẹ́ mi ọjọ́ ìlú kò tí ì tẹ̀tẹ́lẹ̀ ọjọ́ ìlú máa tẹ́ ló máa fà tẹ́tẹ́ dì í bẹ́ẹ̀ ni o torí pé mi ò sí níbi tán ti ń dáná irọ́ mi ìdẹ́ ń ṣèkà ìka ọ̀dẹ̀ lè kà mí ní tán ṣe fún kí ló dé sí gbogbo àìdè ṣé ìwà tẹ́ wù ìwà terrorist ni Alhaji Wasiu ìwà terrorist ni terrorist ṣẹ̀dẹ̀ rí ẹ máa ní káwọn kan pè mí ní Saudi Arabia wọ́n wá paná wọ́n máa sọ̀rọ̀ ẹ̀ ń gbọ́ you can't succeed in my life with evil plan tó bá ti jẹ́ evil plan you can't succeed ṣé ẹ mọ̀ pé mo sọ ń jọ́ sí gbogbo ìwà tí ṣé àmọ́ pé nígbà táwọn mc tó ń gbowó lọ́wọ́ mi tó ṣe wọ́n sọ wọ́n sọ wọ́n lálàájì lóní kan máa ṣe fún mi bẹ́ẹ̀ ni order from above ṣé gọ́vnà tó wà Lagos lè máa ní kan máa ṣe fún mi ni wọ́n ní order from above òun ni mo ṣe sọ pé ìgbà tí wọ́n dì pẹ̀lú mi ṣe mọ̀ mọ̀ yín rí ṣe bí tí mo fi mọ àwọn kírímínà mi ì dẹ̀ mọ̀ wọ́n rí mi ì dẹ̀ mọ̀ pé bó ṣe máa rí rèé mi ì kọjá yé mi mi ń ṣe oníranù àkàìmọye ọkùnrin tó ń bẹ̀ mí ní bí mo ṣe wà yìí ìmùgbà tí mo ti ẹ̀sìn má rí gan ẹni tí mo fẹ́ gan máa ń bẹ̀ mí kó tó lè rí pint mi ni he will bribe me because i'm not so romantic because mo fẹ́ jẹ́ èèyàn a lot of things on my head i need to cater for people and kì í ṣe ọmọ èèyàn wà nípa ti àkàrà nìkan èèyàn wà nípa ti àkàrà nìkan bí kò ṣe gbogbo ọ̀rọ̀ tó bá ti ẹnu ọlọ́run jáde wá tí n bá wà láyé kì í ṣe torí sex nìkan ẹ máa ní ká gbogbo èèyàn kan máa tag mi kan wà kan nílé ọkọ kò ní da àwọn tí ò lọ́kọ wọn máa ní kan máa gbé píjọ kò tí ẹ wù kò tí ẹ ṣe kankan fún mi kò tí ẹ mú fún mi tòró da kò má lọ́kọ ju pé kò fẹ́ ṣẹ́ra mu kò fọkọ olórí burúkú kò fọlọ́ọ̀ṣì kò fẹ́ àlùjọ̀nù ó mà dájú pé kò fẹ́ tẹ́rọ́rìsì lọ kò má lọ́kọ ó dájú pé kéèyàn fẹ́ tẹ́rọ́rìsì kéèyàn má ní sinmi because anybody that move move close to anybody ṣé rí pé mi ò pè yín daddy you are not my daddy the best thing i can call you sweetheart my husband torí pé dáàdì yẹn wọn ò lè yára wọn mọ́ ó ti di nǹkan tó bá ti bond báyìí tó ti pera ní bàbá àtọmọ ó ti di ìmọ̀lẹ̀ ọkọ àti ìyàwó tí ó bá jẹ́ tó bá fẹ́ di ìyàwó wáyé àtètè ṣe kí ni oníkálukú ápíngà rí ẹ̀ ọkọ àti ìyàwó wọn sì lè yára wọn tó ti yé wọ́n sì lè yára wọn. èèyàn kan máa wà ẹ kan máa wà ẹ kan máa máa ṣe ìka ẹ kan máa máa dá ẹnìkan láàmú ẹ dẹ̀ máa fẹ́ ní peace tó bá ti wá ń ṣe kiri ẹ̀ nínú inú yín máa dùn lẹ́yìn máa máa rẹ́rìn-ín ṣé nǹkan táwọn òòṣà yín ń gbà nìyẹn òòṣà gbomi lójú ènìyàn gbogbo ẹnikẹ́ni tó bá ní ẹkún mi lòun fẹ́ máa rí pé ìyà tó bá ń jẹ mí òun fẹ́ máa rí mi nínú ìṣẹ́ ọlọ́run fi òṣìta fi ìyà jẹ́wọ́ sàré ọlọ́run gbẹ̀san lára gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ láì ọlọ́run gbèjà mi jà kí ojú ti gbogbo àwọn ẹlẹ́gàn ayé mi àti adínlọ́wọ́ ayé mi oṣẹ́ tí mo ṣe láàárọ̀ ayé mi gbogbo iṣẹ́ tí mo ti ṣe mo fi ń sìyàn ni. ẹ̀yin náà dẹ̀ jẹ́ nínú ọlá mi ẹ jẹ́ ń bẹ̀ náà. èmi kìí jẹ́ ṣe gbogbo yẹn là ń mi sọ gbogbo yẹn mọ́. mi sọ gbogbo yẹn mọ́ kọ́ ni mò ń sọ. So i'm not talking about that now bọ̀ kí ló dé tó orí social media yẹn mo kọ́kọ́ pè mo ní aláàjì ẹ jẹ́ kó orí social media yẹn kó clear mo tún bá àwọn yẹn náà sọ̀rọ̀ ẹ má dárúkọ wá sí ẹ̀dẹ́ mọ́ bọ̀ tí wọ́n ṣe ní kó má dárúkọ yín mọ́ lẹ́yìn náà má máa ṣe wọ́n ti ọ̀dí ọ̀dà ẹ bá máa fún ẹ fàbíkẹ́ lówó ó lè má jẹ́ directly ẹ lè ní káwọn fáǹsì yín kan kórajọ sọ́dọ̀ àbíkẹ́ náà kan máa dáwó fún wọn kan máa ní òun lo ọ̀gá kiri ọ̀gá bo ọ̀gá tẹ́rọ́rìsì ọ̀gá kẹ́ máa da nǹkan rú kẹ́ máa bọ ìgbà yá ara yín jẹ́ wọ́n ń lò yín wọn ò ní tu àwọn tí ò lè dídì fún yín òkè wọn ò ṣe ra lé fún yín wọ́n lè bínú lọ rà sí wọn ò tiẹ̀ lè rà wọ́n máa promise yín pé ẹ máa jẹ sínétọ̀ so ṣé pé ṣe fẹ́ jẹ sínétọ̀ ní àbíkẹ́ o ọmọ gàbà ṣé tó bá jẹ sínétọ̀ sí bó ṣe máa jà ní àsìlélẹ̀ tó máa fọ́ṣíà mọ́ olóyè àti ìlú sínétọ̀ tiẹ̀ ó lè lo àyíjẹ́dẹ̀ ti promise ẹ̀ ní sínétọ̀ o àyìnlẹ́ dẹ̀ promise ẹ̀ ń sínétọ̀ o ìwọ bèbí ṣé ìwọ ṣe máa máa fọ́gi mọ́ àwọn èèyàn lórí nínú senate kìíní nìyẹn ṣé ìwọ ò rí ìyá ìyàwó bàbá Bọ́lá Tinubu àbọ̀ṣe bọ́ṣe quiet ṣé tó bá jẹ sínétọ̀ ọ̀hún sí bó ṣe máa fọ́ wọn lórí rẹ̀ àwọn sínétọ̀ yẹn kò tí ì pé wọ́n ti wọ́n wọ́n ń kẹ́pọ̀ àwọn ní ìjẹ́bọ̀dẹ̀ kún ọ̀ tí ì pé o ṣé orí social media ó ti rò pé o ti lérò tó bá ti mú máa lọ contest fún sínétọ̀ aláàjì ìfẹ́ jẹ sínétọ̀ ń jọ́ sí ọmọ oyè mílíọ̀nù tó bèrè tán ní tí wọ́n bá ti lè ra slot aláàjì gan tẹ́sẹ̀ pé bàbá wọn ní jagaba wọn ò lọ torí pé wọn ò ra slot yẹn aláàjì ò dẹ̀ lè fi owó adúrò owó yẹn kó fi ra slot inú ilé mi ni máa jókòó sí báyìí tí àwọn tó jọjọ tó ń ra sínétọ̀ tó ń ra slot tó máa rojọ́ wọn fún mi. àbíkẹ́ ọmọ ní pé ẹ tó bá ní orí kan ni wọ́n máa ń kọ́ kíkẹ́ bẹ́ẹ̀ irú òkìkí wo nìyẹn don't you know your children will not love those things don't you know that bó ṣe ń sọ òkò lórí gbigbigbigbi wọ́n ṣe pé èpè máa ń jà tó bá ti yá gbogbo mo rántí ọjọ́ tí màmá mi mo re kúrò ni màmá mi yẹn màmá tí mo ní màmá yẹn ẹni tó bá wò ó aláàjì mo ò fẹ́ jẹ́ mo ò fẹ́ bínú sí yín mọ́ o àdánwò tó mi ìfẹ́ bá yín jà o mi ìfẹ́ ká jà o ṣe ti gbọ́ ọ̀rọ̀ tó dọ́ bá ti dé kò ń ríta o ọ̀rọ̀ ọkọ àtìyàwó kẹsẹ̀ tó dáa gbogbo òṣìṣẹ́ ìṣe yẹn ṣọ́ ara yín o sọ fún yín nìyẹn màmá tó bí mi yẹn èpè ló máa rán sí mi lórí lójoojúmọ́ èpè ní adó ní nísìmí èmi máa nísìmí àwọn ní òní nísìmí anybody that curse me will curse anybody that trouble me will be trouble anybody that want evil for me will evil will be their portion anybody gang against me tó ń fẹnu bàmí jẹ́nu ẹ̀ máa kan ìṣẹ̀lẹ̀ burúkú tá bàmí ó máa sun owó ọ̀sàrè nítorí dùn mí láyé ọlọ́run àfipálẹ́kùn why wickedness mo ṣọ níbi báyìí wọ́n ṣọ mi aláàjì ẹ wicked ẹ ṣọ́ra o ẹ ní mo ní ọlọ́run ẹ agbára mo ní agídí alágídí lọ̀gá alágbára kí n sọ tòótọ́ fún yín tálágbára yín ò bá fẹ́ dáràn àti gbogbo àwọn tó wà nílùú Canada bí tẹ̀bẹ̀ tẹ̀rẹ̀ pé ní èrò lórí èmi nìkan ẹ máa bẹ àwọn èèyàn máa máa dà kọ́rọ́ ẹ ṣọ́ra yín mo fún yín wọ́n nì ẹ tọwọ́ ọmọ yín bá ṣọ́ bí ṣe sọ fún yín ẹ ti ọwọ́ ọmọ yín báṣọ kéèyàn bá pàdé yín ẹ máa fẹ́ kó wà kí saka yé ẹ kọ́kọ́ kọ́ máa pariwo káwọn dímọ̀ máa pariwo èmi ò gidi ẹ ṣèmi nìkan mọ́ tolúgàbà ṣú ara ẹ mo sọ fún ẹ nìyẹn ṣú ara ẹ láyìn lè bá ti báyọ̀ sùn kò ní sinmi tó máa fi wọ́n sáré ṣú ara ẹ. ìwọ náà o ti lọ gbèrè iṣẹ́ o gbọ́ gbèrè iṣẹ́ bí wọ́n bẹ̀ ẹ́ o fẹ́ níjọ́ sí o gbaṣẹ́ o gbaṣẹ́ àbí orí bí gbogbo nǹkan tí orí nǹkan tó ṣẹlẹ̀ o gbaṣẹ́ má máa wo iṣẹ́ tó máa gbà tó máa dọ́gbọ́n máa ránṣẹ́ sí ẹ kán balẹ̀ máa kán máa dàdẹ́ àbáàtẹ síbì kan kó má máa ta ọjà ẹ kó máa ṣe gbogbo nǹkan tó ń ṣe kó fókọ̀sì lórí àwọn ọmọ ẹ ṣé wọ́n ìgbà ẹyọ kan lọ́wọ́ ẹ tó yìí ń wá bó ṣe máa pàṣípàṣẹ pàṣípàṣẹ tán fi ẹ́ ń ṣèṣì tán fi ṣẹlẹ́yà lórí ẹ̀ àwọn ló máa polè wájà tán máa polóko mu ọmọ aráyé níkà ẹ máa wá dìde ẹ máa máa fẹjú fò ẹ máa máa fẹjú fò ẹ máa máa fẹjú fò bàtẹ kọ́kọ́ rí mi níjẹ tó yẹ kẹ́ rí mi tí mò ń sunkún báyìí ṣé ẹ rí i pé mo ti yàtọ̀ sí tijọ́ yẹn ọkàn mi máa ga báyìí ni wọ́n disturb mi alájà ìdè àti àwọn pásítọ̀ olórí burúkú àwọn pásítọ̀ kò sí ó kò sí gbò tán láwọn àánú òjò pọ̀ àwọn àánú òjò ẹ̀yin lẹ́yìn ẹ̀sìpẹ̀tì àwọn olórí burúkú ẹ lè wá wo ẹni tó bá ti jó ní ìdòkúdò wọn máa fi yẹ wọn máa fi jẹ kò jẹ mí téèyàn bá fẹ́ mi máa fẹ́ ṣe ni mo lọ́ọ̀bù àyìndé kí n tó mọ̀ rí pàtí mo tún wá fẹ́ ó tún ṣoògùn sí mi ó lẹ́ràn ó ń ṣoògùn sóbìnrin gan torí ògùn pé kí gbogbo èèyàn máa fẹ́ràn yẹn ó máa jẹ́ ẹni tó bá ti gbogbo ìgbà kankan tí máa ń já yẹn ọ̀pọ̀lọpọ̀ àdúrà ni wọn ò bí ìyá láàyè obìnrin míì ní tí mo sọ yẹn kó sọ wọn ò bí kú àdúrà ni mo gbà wọn máa lọ́ọ̀fẹ̀ tipátipá náà fi ń lọ́ọ̀fù ṣàǹgó. ṣé ìyá ọmọ nǹkan máa ní wọn náà fẹ́ fẹ́ èèyàn tó bá ti fẹ́ fẹ́ orúkọ ọmọ máa fi ṣe ẹ̀yẹ àwọn kan bá máa bú mi pé dìdìrín ni dìdìrín ni ẹ̀yin tẹ́ ẹ gbọ́n ẹ mọ̀ ẹ gbà ń sẹ́yìn èmi ò ní morúkọ mo bá wọn làjà ni mo bá làjì làjà ni mo tún bẹ̀ pé má bínú mo tún kúlẹ̀ lóṣooṣù mi lẹ̀ ẹ má bínú o òun ló ṣẹ̀ mí Àyìndé àdìwọ̀n ìwọ ló ṣẹ̀ mí ó dẹ̀ ló mọ̀ mí rí onírọ́ ni ẹ ìwé láyà ò ń gbọ́ ìwé láyà for you to tell me that you don't know me any before I know you very well mo dẹ̀ momo ọmọ momo, mo mọ kí lẹ́yìn máa kúrọ́ fún kí lẹ́yìn gbà nínú ẹ̀ tell me to bá jẹ́ problem ni kẹ́kàn máa di kẹ́ máa ṣe ìtara yín sínú confusion èmi sọ pé ẹjọ́ ẹ bá mi fàyìndé lẹ̀ ẹ kúrò lórí social media ẹ má jẹ́ kán dárúkọ ẹ̀ mọ́ ẹ má ẹjọ́ sọ fún mi problem yẹn I'll be praying for you. àwọn ti family yẹn mi lè máa pè ìyá kó má gbé aago mi kí ni wọ́n fẹ́ kí n máa ṣe sí kí ni wọ́n fẹ́ kí n máa ṣe sí tí àwọn ọmọ ẹ̀ kan tó máa sọ fún mi pé ọmọ tó jáde nínú mi pé kí n kúnlẹ̀ fún ṣé ìyá nìyẹn ẹ̀jẹ̀ kò ṣìlọ nílùú Canada nílùú òyìnbó ní Dublin tí ìyá bá ṣe ọmọ ẹ̀ wọ́n rán ìyá yẹn lọ sí ẹ̀wọ̀n torí ọmọ Nàìjíríà ni ò ti sí òfin òfin wà nílùú bíbà yìí ẹ ẹ̀ máa lè lágbára òṣì yẹn gbogbo àwọn tẹ́ bá rán bíbà yẹn máa kó máa kóyà jẹ wọ́n ni torí ẹnìkan ṣoṣo Ọlọ́run á dẹ̀ á dẹ̀ finish àwọn thousand of people bí ọ̀rọ̀ mi ṣe rí nìyẹn àyànfẹ́ Elédùmarè ni mí ọmọ olójú Elédùmarè iṣẹ́ tí Ọlọ́run ṣe kò lè bàjẹ́ láéláé ó dẹ̀ tún wá fún mi ní precious ó fún mi ní nǹkan tó dẹgẹ́ tó gbélé mi lọ́wọ́ tí ó dẹ̀ máa bá mi wò dàgbà èmi náà ní èmi àyà mi dẹ̀ ní máa fi tọ́mọ mi kò ní dọmọ lọ́mọ ìkàlẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń fòrò ayé àwọn èèyàn yìí ẹ fẹ́ kán ṣe ìyá ọmọ wọn ni ìkà niyín èèyàn kan ló ba ti yín jẹ́ ìnà ṣe bó wù yín lẹ̀ ń fẹ́ obìnrin oríṣiríṣi àtọjọ́ tí ìyẹ̀wé ti ṣe yín ìyẹn náà alátẹnujẹ tó lọ nàìjíríà lọ́jọ́ tó ti blọ́ọ̀gì yín ẹ̀yin mo mọ̀ pé mo ṣe bẹ̀ títí títí yẹn mo mọ̀ pé kò lè tán nú yín ẹ̀yin náà dẹ̀dẹ̀ máa sọ pé tẹ bá ti ṣe yàn ẹ alájẹ ti burú jù mo kàn búra pé mi ní bú yín mọ́ ni mi ní bú yín mọ́ o bọ̀tẹ́ ṣọ́ra yín o mo ṣe sọ fún yín ẹ ṣú ara yín ọjọ́ tá la máa kú la máa kú tẹ bá dẹ̀ plan ikú fún mi wọ́n máa pa yín bó ṣe pa Saddam Hussein ni if anything happen to me in Canada Wàsíù Àyìndé you are the ẹ̀yin ni number one àti gbogbo àwọn boys yẹn all those boys Sule Alao Malaika is your boy àwọn mc ẹ lè ti jà lẹ́nu ẹ̀dẹ̀ tí ẹ̀ jà gẹ́rẹ́ ń dẹmọ ni is your boy ó lè jẹ́ pé bóyá torí yẹn sọ pé gbogbo owó tẹ máa ń gbà lọ́wọ́ òun pé owó tẹ máa ti ń gbà ti máa ń pọ̀ jù pé tó máa fi nìkan kò tẹ́ lọ́rùn pé gbogbo òun fún yín side kan tẹ fún gàjí ẹ ti understand owó nǹkan tó owó ló ń dájà yín sílẹ̀ ẹ lè wá fẹ́ lò mí síbẹ̀ tó máa tẹ ẹ̀ṣẹ̀ máa rí mú wọn sọ ẹ ti understand but èmi ń sọ fún yín torí kò síbi tá a ti lè sọ fún yín gbà mí bí ń sọ fún yín ẹ ti understand so gbogbo wọn pátápátá ẹ̀ ìjà this is your boy efele is your boy àbúrò ẹ̀ gan ló ń gbé wendy èyí tó tiẹ̀ bímọ fún yín wendy mi àjíhùn wendy wendy mi mm. fetí àní báyìí kò tiẹ̀ sí nǹkan tó bá wùyàn ló lè fàyè èèyàn ṣe bọ̀ fi anybody náà lè kó live life ẹ̀ èmi fẹ́ peace mo dẹ̀ ti bẹ̀yìn tó mo kúlẹ̀ lórí social media gbogbo ayé tó ń gbé ẹ tó bá fẹ́ jáde fún mi kó jáde báyìí mi ti dé mú bọ̀. lọ́wọ́ ní social media ẹ bá dàrú ẹ máa kọ̀kọ̀ dẹ́rẹ́ gbẹ́ nìkan jáde ní nàìjíríà ni kò síbi tó jọ ọlọ́run ò tó ẹ̀ ń ṣoògùn kẹ́ ẹ̀yin ìjẹ̀bú kẹ́ ẹ fi oògùn kẹ́ ẹ fi búra kẹ́ ẹ fi máa boast kẹ́ máa fi ṣe kinní kan ẹ máa sọ pé lọ́kọ ẹ gbogbo ẹni tó bá jẹjẹ wá sọ fún yín ẹni tó bá tiẹ̀ tún wá mí pé mi lọ́kọ ọkọ yín á kú wọn lórí ẹ máa dòpó ẹni tó bá tún bẹ pé kó wá fi ọkọ àbí kó wá fi nǹkan kan yín mi nítorí wọn fi ní kẹ́ wá fi yàn mí lójú yẹn ó máa lọ mọ́ yín lọ́wọ́ ó máa bàjẹ́ mọ́ yín lójú àdàbí tí n bá ṣe irú ẹ̀ fún yàn bẹ́ẹ̀ ni wọ́n bá bẹ̀ yín níṣẹ́ you are terrorist gbogbo yín bó ti yọ ti yé ewé yẹn kúrò a máa ṣe begin again ẹ má jẹ́ kórìí yín pé ẹ set brain yín tẹ bá fẹ́ pààyàn sí ẹ tètè wá o ṣe ti gbọ́ kẹ tètè wá ẹni tó àwọn tó ń gbénulé àti ètò ti kó kúrò àti ètò ń gbénulé tó sì ń gbénulé gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ ìjọba ẹ̀ ń gbọ́ tẹ bá fẹ́ pààyàn sí ẹ lè wá lóru o àbí kẹ wá lọ́sàn. báyọ̀ ṣe máa wicked ayé kìí ṣe tiyín náà. máa fi àwọn èèyàn tó gọ̀ ẹ̀yìn ẹ̀yẹ kò gọ̀ gbogbo yín nítorí ẹ̀dẹ̀gbọ́n tí mo sálẹ̀ kan ní ẹ tó bá lọ lé ẹ máa lọ lé yín nìkan mo ní ilé mo ṣúlódé ń rè ní kí wọn má lọkọ tẹnìkan bá pè mí níjọ́ yẹn wọ́n pè mí sọ́dọ̀ olóòtú kọ́lá olóòtú wọn kọ́lá olóòtú kò tiẹ̀ mọ̀ pè mí ni mo kàn ń kọ́mẹ̀tì sábẹ́ ọ̀rọ̀ wọn jẹ́ yẹn ni wọ́n bá dẹ̀ sọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n pè kò dẹ̀ pẹ́ ni wọ́n ní kó pe kí ni mo ṣe fún yín tẹ́ fẹ́ nu bàmí jẹ́ alájà ìdè mò ń pọ̀ yín lẹ́yìn fẹ́ nu bàmí jẹ́ ní ìkà ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀ dẹ̀ ń pe àwọn àfa ọlọ́run á ṣe ìdájọ́ fún yín gbogbo tẹ́ ṣe fún mi ní kọ̀kọ̀ ní gbangba ọlọ́run mi san fún yín o gbogbo ètò tẹ́ ẹ ní fún ayé mi ọlọ́run bá mi sọ èso fún yín o gbogbo tẹ́ ṣe fún mi ní kọ̀kọ̀ ní gbangba ọlọ́run bá mi sọ èso fún yín o ẹ ṣe sà ẹ ṣe sà gbogbo tẹ́ ẹ ṣe fáwọn èèyàn náà ọlọ́run tó dá ayé àti ọ̀run àjọ bá mi sọ èso fún yín o á tún sọ fáwọn ọmọ yín o ẹ ṣe thank you for now bye bye àti à ń bọ̀ àti dé. tó bá jẹ́ nàìjíríà tí mo ṣe ń sọ̀rọ̀ báyìí wọ́n ti rán ayasa sí one time olódodo òní kò rọ́wọ́ mú nàìjíríà àwọn oníkà ló máa ń lágbára olódodo ò lẹ́nì wọ́n ti ṣèkà fún ẹ tọ́nìyẹn wọn ò ní wá fẹ́ kí o tún wọn ò ní fẹ́ kí ọ̀nà tó là bí mo ṣe débi bá ẹnìkan olórí burúkú olóṣù kan ó lóun fẹ́ fẹ́ mi ní báyìí kùnjọ yẹn just to get address of somebody gbogbo yín tó ń lò láti yọ mí lẹ́nu gbogbo yín ẹ̀ máa sọ ọmọ nù nínú ọdún yìí lóyè tó kù kọ́ ní ìparí ẹ máa dájọ́ ikú ọmọ yín máa máa kú mọ́ yín lójú gbogbo ẹni tó ń lò pé kó dojú ìjà kọ mí kó máa yọ ayé mi lẹ́nu kó máa fòró mi gbogbo yín ẹ máa dájọ́ ikú ní ọdún yìí o ẹ dájọ́ ikú tó dùn mọ́ yín lójú tó ń dùn mọ́ yín nínú yóò pa yín lẹ́kùn kọ́dún tó parí. wọ́n déédéé gbé ìyẹ́ ewé máa wojú àwọn tó máa blọ́ọ̀gì kó o wá sórí social media kó o ta ewé ẹ̀ kó o ṣe nǹkan tọ́lọ̀ ń bá rán ẹ tó bá kàn jẹ́ káwọn kankan máa sọ pé ṣe léyìí ṣe léyìí tó bá ṣe yẹn àwọn náà rán iṣẹ́ àwọn wọ́n pọ̀ hmm. adómìtì ẹ̀fẹ́ já ẹ tán gan because ẹni tó bá ti bẹ ẹ ṣe kiri sìn èmi ò bẹ̀rù yín o mi bẹ̀rù anybody yín o ẹjọ́ òṣìṣẹ́ kan máa ń rojọ́ tẹ̀ máa lẹ́ analyze mi mi ò bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ nìkan máa sọ pé ní orí ọ̀sán ìlógun ẹni sọ̀rọ̀ tí máa wá sórí social media wá sọ kò ń ṣe story o ẹ̀ ń gbọ́ pé wọ́n mú mi lọ́sẹ̀ kò ń ṣe ebú kò yẹn mi pé ní tí mo mí ni pé kò tì mí lójú ẹ̀yin lẹ̀ lè jáde kẹ́ ẹ sọ àṣírí ilé yín because ẹ ojúmọ́ máa tì yín ni èmi ọmọ ọlọ́run tòótọ́ ló máa lè ló máa jáde with confidence láti sọ tí mò ń sọ yìí ẹni tí ọlọ́run dárí jẹ́ ẹni tí ọlọ́run fẹ́ ẹ̀yin kẹ̀ ẹ̀yin tẹ́ máa ń patch gum patch patch ni gbogbo nǹkan tí mo ní mo ń ṣe tọ́lọ́run ń ṣe fún mi tó ló fẹ́ lò gbogbo yẹn náà ló ń bí wọn nínú wọn á gbà kọ́ ẹ dànù wọn ò ní fẹ́ kó tẹ̀síwájú wọn á tún fẹ́ máa yọ ẹ lẹ́nu wọn á lò ó ṣiṣẹ́ tó bá tún lọ bí iṣẹ́ wọn á tún ní tírèsì ẹ lọ bí tó bá ti ṣiṣẹ́ wọn á ní kó máa dà ẹ láàmú tó bá láwọn kan bá fẹ́ fẹ́ ṣòwò wọn ní fọ́ wa nàyìn ṣé mi ń lùyàn jìbìtì ni ẹni bá lù jìbìtì kó jáde ẹ̀yin lẹ ń gbá àwọn èèyàn ẹ̀yin ní scamo oh, ẹ̀yin ní scamo wash ẹ̀yin níṣẹ́ ọwọ́ yín òyò yín tẹ́ bá gba nǹkan oníkan tán ẹ máa tún ní kẹ́niyàn kú mí lè kú ẹni bá lò máa pa mí máa kú ni. alágbára lẹ́yìn o ẹ̀yin alágídí lèmi àti ẹni tó ní jésù nínú mi ọlọ́run mi ó stubborn ọlọ́run mi ó lágídí ọlọ́run mi ó ní agbára ọlọ́run mi ó tóbi ọlọ́run mi kò lè kú ọlọ́run wà nínú mi ó wà níta mi ó yí mi ká ó dáàbò bò mí tọmọtọmọ bẹ́ẹ̀ ni ọmọ ni mo bí èyí tẹ́ ẹ ti mú yẹn mo yọ̀ǹda ẹ̀ fún yín ẹ máa fi nǹkan oníkan dájọ́ ọlọ́run máa ọlọ́run máa ṣèdájọ́ fún yín a máa ní ẹ a máa gbéyà ẹnìkan á gbéyà ẹsẹ̀ yín ẹ̀yà ń ẹ wọ́n máa gbéyà wọ́n máa tàgbí kò tí ẹ̀mí tí ẹ̀ rí ìyá yín àwọn mi rí ìyá yín mi tí ẹ̀ rí yín mi ò rí anybody anybody olórí burúkú tó bá ti sọ pé òun fọ́lọ̀ mi ẹ̀yin olórí burúkú ẹ̀dẹ̀ ẹ̀ tiẹ̀ lè fọ́lọ̀ mi náà gbogbo àwọn tó wà lórí wọ́ọ̀ mi yẹn mo máa delete àwọn wèrè kan lórí Facebook lórí wọ́ọ̀ mi a máa wá tẹ́ bá tún sẹ bẹ́ẹ̀dẹ̀ ọjọ́ tó bá ti lè sọ happy birthday gbogbo wọn wá jáde terrorist ní ìmẹ̀ Alhaji Wasiu Ayinde how many fake profile picture lẹ́ni how many fake account lẹ́ni náà gbogbo wọn lo fake account yìí ẹ̀yin lẹ́lẹ́kọ́ wọn gbogbo brain ẹ̀ hack hacker nìyí flagger ni kò sí nǹkan tẹ̀ kì í ṣe Alhaji ọ̀rọ̀ yín sú mi ọ̀rọ̀ yín ṣe kí ni ó sú mi ọ̀rọ̀ yìí sú mi gbogbo nǹkan ẹ orí social media ń ṣe dìdìdìdì báyìí kàn mú wálẹ̀ kó so that gbogbo nǹkan tẹ́ bá fẹ́ wọ́n ṣé kí n sọ kankan fún yín ìyá ewé ìwọ náà máa ló fẹ́ blog ẹnìkan wọn ò ní o nígbà tó wọn bá jẹ́ kó o tiẹ̀ blog mọ́ tòótọ́ mo sọ tó wọn bá jẹ́ kó o blog mọ́ ṣé nǹkan míì tí blog yẹn ṣé blog yẹn ló fẹ́ lówó ni ìyá ewé ṣé búlọ́ọ̀gì tó ń búlọ́ọ̀gì ṣe pé wé ló ta tó ló fi lówó ṣé búlọ́ọ̀gì yẹn ló fún ẹ lówó ni wọ́n ní o máa ń borúkọ èèyàn jẹ́ náà láti gbowó mi ò mọ o àwọn èèyàn ń rárá bú ìwọ náà máa ń rárá bú dáadáa ẹni tí ìdílé ṣẹ̀dẹ̀ ń pa nàìjíríà wọ́n ní nàìjíríà ẹkọ́nọ́mì kò dá ẹ̀ ní tìjú pa gbogbo ọmọ nàìjíríà yorùbá yẹn especially shameless people tọ́ba wa sọ tọ́ba ti ní wọ́n sọ kankan wọ́n ní kíníkan inú wọn crisis wọ́n ti ń ṣayé gbogbo ìlú bàjẹ́ gbogbo nǹkan ń dàrú wọ́n máa ṣe gbé àwọn tó ní kánsà àwọn tó síkì àwọn tí òrìṣẹ́ ṣe tí wọ́n dìpọ́ọ̀tù kó tó di pé wọ́n lè rówó wọ́n máa gbé wọn sórí social media kan máa dáwó fún wọn kó tó di pé wọ́n lè rówó ṣe ní ibi tí ìjọba nàìjíríà wà kò sí tó ń jẹ́ bẹ̀ ní Canada alájí àtòdò alájí tó mi dáde mi ìtẹ̀ mo ìjọ yẹn náà ń gbà yẹn tí mo sọ pé mo mọ sẹ́nítọ̀ kan wọ́n ṣàfẹ́ mọ sẹ́nítọ̀ tí mo mọ̀ wọ́n mọ̀ ṣàfẹ́ mọ sẹ́nítọ̀ yẹn gbogbo èèyàn báyìí wọ́n máa set ní ti party wọ́n gbé sẹ́nitọ́ kàṣámù wá bẹ̀ wọ́n gbé sẹ́nitọ́ gbá wọ́n gbé sẹ́nitọ́ kínní kan yóò yóò stand kí ló dé kí ló dé gangan ẹ máa ní kí wọ́n fi gbòòrò wọ̀n mí ṣé mi mọ̀ ni mo ti bẹ̀ yín náà lórí pé ẹ̀fìyà jẹ mi mo tún ń bẹ̀ yín ẹ wá lé mi ọ̀dẹ̀ ẹ tún ẹ tún máa ẹ tún wá gbé kinní yẹn kó gbòòrò gbòòrò ṣàbọ̀ mi ò fẹ́ gbogbo gbogbo ṣe é ṣe lálálálálá yẹn orúkọ rẹ̀ ń sàn ju wúrà àti fàdákà lọ ṣé ó fún yín lówó ni táyà àwọn míì máa pariwo ariwo òkùnkùn ẹ o ọlọ́run á gbà wá ń bẹ́ o ẹ ṣe for now i want to prepare something for my baby to eat ẹni tó bá ní má dé mi ní dé bá kò sẹ́ni tó tọ́ lọ́hùn bye bye.